الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أدعو إلى الله على بصيرة أنا من اتبعني وسبحان الله وما أنا من المشركين الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته adúgbò fún ọlọ́run fún kí ọlọ́run àtọ́lá rẹ̀ fún ànábì wa sallallahu alaihi wasallam àwọn aráàlú ànábì àwọn sàhábà rẹ̀ àti gbogbo ẹni tí ó bá wà lórí ànàtà ànábì mú wa bá wa tí ó fi dọjọ́ àlùfẹ́yàmà. eléyìí ni ètò yín ètò wa dáhàtò hap ìpèpè òdodo èyí tó máa dé sí etí bọ̀ wa ní gbogbo ìdájì láti Premier FM ninety three dot five èyí tí àwọn afárá wa al-Ustad al-Sheikh Sulaiman Muhammad al àmúbẹ̀yà tí wọ́n bá ní tẹ̀síwájú lórí ìdánilẹ́kọ̀ọ́ náà tí wọ́n jẹ́ ìmáàmù àgbà fún wa ní mọ́sálásí ńlá ìyànà bóríjà bákan náà ìmáàmù àgbà fún wa ní green mosque ní gbàgbé lórí agbọ́nrin tó ní bá ṣe pẹ̀lú ohun tó ń ṣẹlẹ̀ láwùjọ lónìí àwọn oríṣiríṣi ẹ̀rí láti inú ẹ̀sìn wa láti inú àdìsí ànábì sallallahu alaihi wa sallam láti fi yanjú àdámọ̀rin náà kí ni ànábì lórí ẹ̀ kọ́lá mọ́tà ìbánisọ wọn ní ẹ̀sán olóore. ilé náà ni wọ́n sì wà tí wọ́n ti bá ní tẹ̀síwájú tọ́lí ẹ̀sán fọ́bẹ́lì bashkuran ma'ajura. بسم الله الرحمن الرحيم ربنا ظلمنا أنفسنا إن لم تغفر لنا وترحمنا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 ربك جل بأفواه أبي طبعا لكوك لا تجلسان عبر صلى الله عليه وسلم أن طلع وباط بنيرا سيب الدعاء أطمع هكي إيه يا النبي كان هو باط بي مجرى الدعاء في المعتوى باط شعوى طلب أو سيدادة أو نعمة تعسيني أبي الله أعود بعمارة مجرى شعوى داكو جماعة مجمع وداكو صورة láàrin òní ohun tá a fẹ́ jẹ́ kó máa jẹ́ ìtẹ̀lé ohun tá à ń bá bọ̀ lórí àjàkálẹ̀ àrùn bó tilẹ̀ a wípé àti ìgbóhùn àtọ̀tọ̀ pátápátá lọ́rọ̀ wàbá àti tọ̀rọ̀ a sì ń bọ̀ ọ̀rọ̀ kan náà a wípé bọ́ọ̀ bá rí báyìí àwọn ohun tó ń pè ní alkunet ìmọ̀ ọkùn sọ́nà ọ̀bà wa létí pẹ̀lú ìmọ̀ díẹ̀ bẹ́sẹ̀bẹ́ẹ̀ pẹ̀lú àdúrà lórí ìrọ̀ yálà yálà yálà yálà ìjọ tí mo ní ìlú ìbá ṣẹlẹ̀ tọ́jú wípé ìpín àwọn àbúrò kòrónà sọ́tọ̀ ń tá a lè máa torí ẹ̀sìn àlùkùnmọ́ọ̀tù ipa àti nípébẹ̀ náà mú kí ìmáàmù wa kọ́ karaoke ọ̀rẹ́dẹ́ẹ̀dì nígbà bá kú ọ̀nì níkù tí ọ̀nà wa ṣàdúrà táwọn ọmọ ṣe àmì lẹ́yìn rẹ̀ lẹ́yìn ọ̀ kódà àìlọ́lọ́jọ́ wọn àlàfáà wọn mágídì wọn iṣẹ́ wọn àṣùbà wọn ìjà ẹ̀rẹ́tọ̀ bẹ́ẹ̀ àwọn àlẹ́ tọ́pìkì tòun wọn pé fọ́kùnrin ọkùnrin ti lọ́wọ́ kí ni ìdájọ́ lórí ọ̀rọ̀ ẹ̀sìn wọn lẹ́yìn àti máa ṣe àbí àti àmọ́pẹ̀lẹ̀ alukonot nígbà tí ikú àwọn ọba ìbá ṣẹlẹ̀ yálà ikú àwọn tó jẹ́ àlùwàbáàrù náà àbí ikú àwọn láti ara tọ̀rọ̀ ọmọ àkọ́kọ́ kalẹ̀ mọ́ lọ́wọ́. هذه المسألة مسألة خلافية ẹ̀rí àlàáfíà ní agbẹ́rì àwọn àfẹ́ẹ̀fẹ́ ní kòmórí rẹ̀ ọ̀tá àfẹ́ẹ̀fẹ́ ìmọ̀lẹ́ rẹ̀ pẹ́pẹ́ka tó bá ti wá rí báyìí àwọn tá a jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ tí ìmọ̀ náà jẹ́ kan nínú wọn a gbọ́dọ̀ tètè máa lọ síbi ọ̀rọ̀ ibùdó àbí aásùn nínú àwọn ìtọ́kọ̀ òṣèlú tí àáfàá fi ń pe gbogbo ọlọ́kìyèsí kálí sípò náà kàwọn kálí sọ wípé. wàhálà yóò kọ́ lo iná òòtà àmọ́dá. wàhálà yóò kọ́ lo iná òòtà àmọ́dá. kìláàfà kọ́ síbi ìṣòríre tèmọ́tàmẹ́d kìláàfà kọ́ síbi ìṣòríre tèmọ́tàmẹ́d. خلاف خفض شرحي فيما قامت خلاف خفض شرحي فيما قامت ويعجب في مشكلات شكلي وواجب في مقتلات الحكم تحسين الظن بأهل العلم تحسين الظن بأهل العلم تحسيننا ظن بأهل العلم تحسيننا ظن بأهل العلم ولا تطيع تعمدا أن كلمة وفاسد

ó dènà fún un táwọn àwọn òpin ẹ̀kọ́ ọ̀bẹ pẹ̀lú ẹ̀rí tó rí bó ṣe wò àti ẹ̀rí ló ń gbọ̀tọ̀ lọ́dọ̀ àti ya lójú táwọn fi wò àwọn máa sọ pé hmm, kò pinlẹ̀ tí ń ti ń bẹ́nu àfa ìná ó pinlẹ̀ fún ọyà pọ̀ náà ni àbọ̀dọ̀ ah! wọ́n o nítorí pé kò sí kan náà wọn táwọn lè sọ pé hmm, ọmọ àmọ́fẹ́ ẹ̀kọ́ dì ní ọlọ́run ni àfa ìpìlẹ̀ fẹ́ lọ́jọ́ náà àfa ìpìlẹ̀ fẹ́ lọ́wọ́ náà ni ta nínú àwọn àfẹ́sì tá a a sì ní ọ̀lọ́wọ́ kan sí kejì tó sọ tó jẹ́ pé ńgbà àdúgbò ibi tá a fà àti sìkú díẹ̀ káàtó amúrú bẹ́ẹ̀ ló ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n kí ni ń tọ́ka wa wàá wàá dìbò fi mùṣkìlà tìlẹ̀ òkè mi. wàá wàá dìbò fi mùṣkìlà tìlẹ̀ òkè ti kí wọn o ohun tó jẹ́ ìwé ìta nígbà ìmọ̀ ẹ̀sìn bá ti pẹ̀pẹ́ àwọn sí. ó ti ní sọ́dọ̀bẹ̀ tí ìgbà wọn àìpé bí ìmọ̀ ẹ̀sìn bá ti ọmọ ẹ̀sìn ọ̀dàrú. èyí sì láti lọ kí ìgbà ìmọ̀ ẹ̀sìn bá ti pẹ̀pẹ́ àwọn sí tí mo pẹ́ àá oríta ti pọ̀jù ibẹ̀ làwọn àti ń bẹ̀ tí wọ́n fún àwọn mú ẹ̀rí wa aláwòrán kan ọ̀rọ̀ mọ́sálásí ẹni tó sì ń ṣe lẹ́ẹ̀kan náà ó sì ń bọ́ sí bẹ́ẹ̀ mẹ́ta tí mo lọ́dọ̀ àwọn àfa òun náà lọ sùn náà àgbàtàlẹ́ dọ́kọ̀ lọ sùn náà kò lè mọ́tì àwọn ọmọ ìjìnlẹ̀ sùn náà kò wá sá sí ìgbàjúmọ̀ àdébùsọ̀rọ̀ lọ́wọ́ sọ́lá yìí ló ti máa àbí mo kó fún ọ̀kọ́ wọ́kì àtẹ̀yìn ọ̀yà dìde kọ̀ ọ̀nà ìfúnra ẹ̀ka méjì sọ̀rọ̀kù dìde bẹ́ẹ̀ sọ̀rọ̀kù ọ̀yà dìde kò kí ẹ̀ka méjì sọ̀rọ̀kù kò kí ẹ̀ka méjì o. àwọn àfẹ́ àfẹ́jú kó tó pé wọ́n náà rí i pé ẹ̀ ń bá wọn jílẹ̀ tí ọba ń ṣe wútúbà lọ ọlẹ́tọ̀ àti yàrá fílà kó kẹsẹ̀ ọlọ́pọ̀ mbẹ́. àbẹ́ẹ̀tì ọkọ̀ tó kọ́ bẹ̀rẹ̀ olóńkàlùkù wọn fà mọ́ apá kan ní ajẹ́wípẹ́ tí èèyàn bá ti wọ jílẹ̀ bọ́ọ̀lù àmọ́ ń bẹ́ẹ̀ lórí nọ́mbà tí ti ń sọ túbà lọ ìwọ̀n láti àti kí lọ́pìlà ẹ̀ka méjì à lọ́pìlà tí wọ́n wọ́n wọ́n wọ́n wọ́n sùlọ́kù ìwọ̀n ọlẹ́ ọ̀rọ̀ ọ̀dọ́kù àdúgbò wọn gbẹ dìde àdúgbò kan ti ń sọ túbà lọ ó lè ti sọ́ọ̀pù túbà tí ọ̀bàjẹ́ pọ́ pàtàkì kí ẹ̀wọ̀n lọ́pìlà ẹ̀ka méjì ni àdúgbò ẹ̀mí ìdáhùn túbà dì wípé sùlọ́kù wọn lọ́pìlà ẹ̀ka méjì ọ̀rọ̀ kan lọ àwọn kan ní ẹ̀ ń wọ́n náà rà wọ́n bẹ̀ wọ́n náà bẹ̀ fún lẹ́kùtà wọn ní gbọ́dọ̀ náà àlẹ́bùn wọn wá dìde sọ̀rọ̀ ti kí wọ́n kábi dìde ọ̀rọ̀ kí dìde bẹ́ẹ̀ fẹ́ wọn náà làhálà náà subhanahu wa ta'ala kọ́ni atọ́ àlẹ́bí yàrá aláhàlì sùrẹ́kì bí anáwó fátẹ́tù sọ̀rọ̀tù lè fàjìrì wọ́n ní kí ni fi ń bẹ́ẹ̀ lójú tá àti lọ sọ wípé ọlọ́run ti fi hàn dẹ̀bí pé ọkùnrin tó wọlé yìí kọ̀bá sóbá kọ̀ọ̀ká sóbá o nàbẹ́bí ti dákọ̀ bẹ́ẹ̀ rárá káàmì jì kọ̀ọ̀sọ́ ju bẹ́ẹ̀ lọ fún fún báyìí ẹ̀ńtà rẹ̀ ti ń ti pè yẹn ọ̀rọ̀ kejì o ọ̀rọ̀ náà kẹta ni pé ẹ má wù bẹ́ẹ̀ ọ̀rọ̀ tí ó ṣẹlẹ̀ ń bí àlọ́ mẹ́rin ẹ ń bá ti dénjọ jimẹ̀ tí wọ́n ti wọ̀ lórí nọ́mbà yìí kọ̀ mẹ́tọ́ àti ẹ̀nà fílà ṣùgbọ́n gbogbo tó ń kálukú yìí sọ kò tí ọjọ́ mọ́ kò sọ̀rọ̀ kankan bẹ́ẹ̀ sì ni kò ní ọ̀rọ̀ ìgbàlọ́rùn ṣùgbọ́n nǹkan mí lẹ́nu bí fẹ́ẹ́ fàyàn bí ọ̀rọ̀ rẹ̀ nítorí pé ẹgbẹ̀rún ni wọ́n ń pẹ́ ọkùnrin ọ̀wọ́ ní àlá ẹ̀rọ àti mbàbà lórí ìrísí kan tí ọ̀lẹ́wù ẹ̀rọ rẹ̀ lẹ́ẹ̀kejì kúrò ẹ̀rọ àtìwáàbá kẹ́mi lọ bá bá àwọn àtìhìn aṣọ tó ń bẹ náà wọ̀ fún ẹ̀kún jẹ́ náà náà báwo ló fún mi fún ara rẹ̀ aṣọ yẹn ti ya kálakàlà kó ara rẹ̀ wọ́n lọ sọ̀rọ̀ sọ́ra máa má fẹ́ kí fúlẹ́kùn òdíje làálà àgbẹ̀rẹ̀ wáyà يرحمونه فيتصدقون عليه بثمن الثياب ومن تاني دين سي جدا تاني تجوكو لو تاني غير وعدي توسي جوكو كده أمد فيها فانكمي يقبي أو تاني مبا كما هو سابي sábẹ́gbẹ́ mi yìí nígbà tó fẹ́ dìde yìí torí pé aṣọ tó wà ọ̀rùn jẹ́ náà náà gbogbo ẹ̀fọ́ rẹ̀ báyìí ń wò aṣọ bí ẹ̀kì sàmì tó nìkan bá wọ́n rẹ̀ nínú àsìkò tẹ̀yìn bá ń wò àánú ò lè gbẹ́ ẹ̀tọ́ lọ bá bùsì lápò ààrẹ tí ó bù látọ̀ tàbí tí ó fún lọ́wọ́ tí ìrora sọ kó tiẹ̀ jọ wọ́n nẹ́tìrà kó o pé àwa rí ẹ̀rí tó di pọ́n nípa mọ̀jẹ́ àlejò dùnà wọn kò tí wà nínú bá fẹ̀lẹ̀ yẹ kọ̀rọ̀ kàtó wọ́n yẹ kẹjọ wọn sí ìhìnà ẹ̀ ń bá ń jẹ ọjọ́ náà tí wọ́n sì ti ń ṣe òtúbà lọ kó wọ́n àwọn nẹ́tìrà alákàmì díò kódà ìntàn sọ́dọ̀ ní pé kò ṣe pé ọ̀rọ̀ eh, àti eh, bí wípé ọ́ọ́dí ọ̀rọ̀ ọ̀rọ̀ ti bí wípé àbí fúdìí yìí láti sọ wípé ohun tó jẹ́ ohun tó máa ń bọ́ bí àwa wàá dìbò mọ̀ṣíkì láti lè hùkí mi. wàá dìbò mọ̀ṣíkì láti lè hùkí mi. ó ń tẹ̀lé àtẹ̀lé gbogbo ìmọ̀ bá ti pẹ́ kó àwọn ṣùgbọ́n yìí kó àwọn ọ̀rọ̀ ń bá ní sọ̀rọ̀ yìí. تحسيننا الظن بآل العلم تحسيننا الظن بآل العلم تحسيننا الظن بآل العلم تحسيننا ظن بآل العلم أبا جانا ما أراد فلافا أتنتجد لنا ربما ní tó sọ́dọ̀ ti sọ báyìí ní tó lọ́n fi hàn àwọn nínú ẹ̀rí tí ó rí ilé mu ọ̀sọ̀ báyìí tí kò kù sẹ́ ń nǹkan ọmọ ọlọ́run wọn. ẹ̀mí ìjẹ́kọ̀ọ́ fẹ́ mi gẹ́gẹ́ bí ọmọ akẹ́kọ̀ọ́ ó sì ń jẹ́kọ̀ọ́ fáwọn akẹgbẹ́ mi náà tí wọ́n jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ ẹ̀sìn ẹ dákọ̀ọ́ gbogbo ọmọ fáwọn ẹ̀sìn ní àwọn ìfẹ́fẹ́sìn gbogbo ìmọ̀jẹ́ àti ilé ẹ̀lọ́ kó ìdà tí àfa àwọn sàlàyé àwọn aláwọ̀ wípé ń tẹ́ àfa àṣọ ìfúdi ẹ̀ka tó lórí ìmọ̀ta rí òun ní mẹ́ta ní gbogbo ọ̀tọ̀ lálàyé nígbà náà ẹ má fojú kiri ọ nímọ̀ kankan ẹ má

الشيخ سليمان محمد الأول أيوبي الله وقلت لي أنا تعلمت في القرآن في fẹ́ máa sọ̀rọ̀ nípa pé sáà lẹ́tọ̀ọ́ àti ṣe àdúrà kò lọ́tù gbogbo ẹ̀dá pẹ̀pẹ́ lóṣù bí sọ ṣẹlẹ̀ lẹ́yìn kọ́ra ìjọ jáde kọ́ sọ̀rọ̀ níbi àbúrò kọ́ba ní káìdìlẹ̀ kọ́ba ní káwọ̀. àwọn àwọn mímọ̀ lẹ́yìn ìlú fi adìl mọ́sálà sàlọ́fàtò àkùwálé ọ̀rọ̀ mẹ́ta làwọn lórí lórí abẹ́rẹ́. alukóòlù àwọn ọ̀rọ̀ àkọ́kọ́ àwọn ọ̀nà wípé yàrá ìgbà kọ̀ọ̀ àbùtọ́ ọ̀rọ̀ náà bá dé amẹ́tọ̀ láti máa ṣe kùnúùtù tí ọlọ́mọ bá ti ń gbé lókè lórúkù ó sì máa tán lókè sọ́nà ọmọ ìsàdúrà ọgbọ̀tọ̀jú lọ ọgbọ̀tọ̀jú lọ káwọn táwọn ọ̀rẹ́ ká máa sàmì ẹ̀dá kò ní ọba ti ṣẹlẹ̀ ní àwọn ọ̀rẹ́ rẹ̀ bọ́jú o àdàdà lẹ́yìn mẹ́rẹ̀sì àyẹ̀fọ́rẹ́ kùnúùtù bọ́jú o ram àwọn ọmọ tí a kò lè fọwọ́ bọ́jú bàbá sàdúrà náà àwọn ẹ̀rí tó wọ́n lórí rẹ̀ kò fẹsẹ̀ mọ́lẹ̀ bàbá àrẹ́bì sọ́nà lọ́wọ́ àlẹ́ apá kẹtì ẹ sọ báyìí àmì ẹni apá kẹlẹ àwọn apá ahmed àwọn hanafiya tí wọn lọ pẹ̀lú ìbọn àbú hanifa wọn sì tẹgbẹ ẹgbẹ gbọ́dọ̀ mẹlò ṣáfìrì bákan náà wọn tún lu ọ̀rọ̀ tó wọn gbé lẹ́gbẹ̀ẹ́ kan lọ́dọ̀ àwọn imaamu ahmed ibn hanabiya wọn ní sọ lórí ẹni ká máa ṣe kùmọ́tì tọ́ba di di wípé tọ́ba ìmọ̀ràn kó máa ṣe àdúrà ká sì máa sàmì kíkẹ́kíkẹ́ lórí rẹ̀ àkọ́kọ́ wọ́n ní sàmúlì wọ́n lè lórí wọ́n kì í rí wọ́n lè àwọn ọmọ hadith yàrá aisha wọ́n lè lọ mọ́rùn rọ̀bí yàrá wọn tàn án àná ọ̀bẹ́ à kí ni yàrá aisha ń sọ wọ́n ní kọ̀bí yàrá mẹ̀dínà ta ẹ̀ àfihàn yàrá ti mẹ́kà àdàmẹ̀dínà wọ́n yàrá bí àtún nígbà tá a dé mẹ́dínà abẹ́ ìlú yìí wọ́n à ń tó kó fún àdàkàlẹ́ àrùn à ń kàn fún àárẹ̀ ni فاشتكى ابو بكر رضي الله عنه واشتكى بلال رضي الله عنه بل يجلس عليك يا ابو بكر بل عليك يا الله فلما راى رسول الله صلى الله عليه وسلم شكوى اصحابه رضي الله تعالى عنهم اجمعين كيف كان بها ربك يقول سيدنا اه اه انت بقى تعمل اه اه اه اه اه اه اه kọ́ọ̀n ọdún wa ti sọ fún pé àwọn ọ̀hún ọlọ́run bá wọ̀ hábìlì ìlànà mẹ̀dínà ta ó yẹ sì sọ mẹ̀dínà di ìwọ́n òfin ọ̀nà kí sẹ́yìn mẹ̀dínà bọ̀ ọ̀nà kàmá àbáta mẹ́kẹ́ta gẹ́gẹ́ bá a ṣe sì fún mẹ́kẹ́ta ti wá sí wọn mú àwọn àṣàgbà tàbí kó tó gbọ́n tẹ̀sán mẹ́kàlá wọ́n fà ṣe ìhà báyìí tó hàn tó بل فابرود بل فجكلاه بل فدمه وبارك لنا في سائعها ايه ده ده صوتها في من كان ده tọ́jú sọ́ọ̀rùn bẹ̀ ọlọ́run bá ní fàbẹ́kà sí wà ní bíhà gbogbo tí a ti wọ̀n kan bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ sí àbẹ̀kà sí wà hàwìl ṣùmọ̀ọ́há ilẹ̀ ìjọba ibà tọ́jú akọ ọba tí mo alágbé kìkìrì tí mo rí fẹ́mi ráúráì nínú mọ̀dínà yìí ó sì dání kókó mọ̀dínà bá ní máa dà sí àwòtá ìpèmí bí fà nínú àti gbé ìtẹ̀múwa tó àti gbé ìtẹ̀múwa kí lè ìtẹ̀fẹ́ fà wọn wọn àdìyí sì wọn mú ọ̀tẹ́ ìtẹ̀fẹ́ wọn bẹ̀. ẹni bẹ̀rẹ̀ wọn bá sọ̀nà wọn wọn àṣẹ náà àdéhùn àtàwọn ṣe àlébùfẹ́ wọn tó o bá wọn àbọ̀ lè jẹ́ ẹnu wọn ní kòrótù lẹ́ẹ̀dì la ẹni sọ pé lára àdúrà tá a lè ṣe kí wọn wọn bá ìbá dáyé ọmọ mi àwọn àfáà ní ẹgbọ́ ètò àlefi dẹ́ẹ̀sì padà sí ọ̀bá yẹn mutlaq ad-du'a innamal qunut fi as-salah ẹn tẹ́ ẹ̀ ń sọ ni wípé kápá afẹ́ sàdúrà kọlọ́run ó má burú lọ kọ̀sẹ̀ntọ́kọ kọ̀sẹ̀ntọ́kọ lérò ẹ̀rọ bá yẹmú kó ọlọ́run náà ọlọ́run sọ lọ́dún ọkọ̀ lóyè ẹnìkan kọ̀ ọ̀sàkọ lérò ṣùgbọ́n káwọn gbàdúrà wọn náà lọ káwọn a máa sọ pé tí o bá ti gbé lókè nírùkù ẹni kan máa ṣerú àwọn àdúrà kan máa rásà mí sí kásìwà iwájú ọlọ́run ọ̀run kákìbọ náà rọ ilà wa ń sọ wípé ànágbé òsèrú ẹ̀ fún kẹ̀kẹ́ nínú àjàkálẹ̀ àrùn ọ̀rẹ́kọ̀ọ́bùrú èyí ni ìtura fìyàmú wa wọn lọ mẹ́wàá wọn lọ jẹ́ àtàtàrà lẹ́sìn àbí kàbábìlì ọmọ rọ́bì ọ̀rọ̀ ìtàwọn àwọn ọ̀rọ̀ kí ló ń sọ ó ní ó sọ náà tó ọ̀rọ̀ yìí mọ̀ ẹ́ fẹ́tí àmì bẹ́ẹ̀ ni ìbára fún àwọn ọ̀sán ìmọ̀ ìwòkọ́ yìí tó rọ́kẹ́tì àáhírà ní ìfajiri nígbà tí ànábì bá ti gbẹ́rẹ́ òkè mọ́rákà àtọ̀kọ́ lọ́rọ̀ àṣùbà tọ́jú àwọn àbẹ̀tí ìṣẹ̀lẹ̀ pé àwọn ọmọ ìfúránì ìfúránì ìfúránì àwọn àwọn kẹ́kẹ́ ẹ̀sìn àmọ́bí basubasu àtàwọn ọmọ ìlú wọ́n ti bù ọ̀rọ̀ bàbá mi mú ẹ ọ̀tá rẹ̀ mú bẹ́ẹ̀ mú ọ̀tá rẹ̀ mú bẹ́ẹ̀ mú ọ̀tá rẹ̀ mú. bàdà sọ àyùbọ̀nà wà àdúgbò mùsùlùmí bàdà mú ọkùnrin sọ́nà àwọn ọmọ ìhàmìdà lẹ́yìn ìgbà tí ọba sọ wípé sọ́nà àwọn ọmọ àgbà òtán ọgbọ́n àwọn akẹ́lẹ́ hànd ojú ẹsẹ̀ kọ̀pọ̀ síbẹ̀ sọ àyùbọ̀nà wà lọ́wọ́ bàbá sọ́yà kan wípé ilé ọ̀nẹ́bì àwọn tí ẹ fi ọba fìgbà sí àwọn ọlọ́dún wọ́n fi àwọn ọgbọ́n tòótọ́ wọ́n yọ ọmọ wọn àwọn ọmọ àwọn tàbí àwọn ọpa àwọn ọmọ di aláàbò ara lẹ́yìn sálàkà mìíràn amòṣe kí n fi àjẹ nìkan kọ̀kọ́ máa ń fọ́ yé kó ọmọ rẹ̀ polongo ọmọ fún wọn ẹni tí ó gbọ́ mọ́ mọ́ ẹni tí ó gbọ́ mọ́ mọ́ àwọn àtúbọ̀ yẹn wà bíi ìfọwọ́ ẹ̀mí wọn nìyẹn mọ́wù lè sọ wípé kébì ọlọ́wọ́ bá bẹ yín fòójì àkànlọ́ yín dàjẹ́ kan wọn ọ̀ mọ tí mo fi pamọ́ ń bá mi àtọ̀ gbọ́ sí pé tọ́pẹ́ ní ìkànnì lọ́dọ̀ ìmí ọlọ́wọ́ bá àìmọye nu wọn ló ti padà wà àgbà sílámù ẹn tó dúró lójú jẹ́nà náà wọn ni Khalid bin Walid padà wọn mọ àwọn mùsùlùmí pẹ̀lú ọgbẹ́ tó wọn bá kọ nínú ọba àti ọmọ jagun tó sì jẹ́ ọ̀kan náà wọn kẹfìrì jẹ́nà náà síbi ńlọ padà wàá di ajagun àgbà fún àwọn mùsùlùmí pé nígbẹ̀ngbẹ̀yìn ọlọ́run sọ láìpẹ́ ànábì ṣùgbọ́n wọ́n ní àti bí àdìsí tẹ ẹ̀ka fún wa kí lè tẹ ẹ̀ka fún àwọn bẹ̀ nígbà wọn pé ọlọ́run tẹ̀lé bọ́ọ̀lù sọ lọ́wọ́ àfọwọ́n àlà àdùn fàmù kan sùn lórí ọlọ́wọ́dá wọ́n ní ànábì ní ìgbé àwọn ọ̀tà sí pé lọ́rọ̀ rẹ̀ sọ́kà náà ọ̀kọ́lá rẹ̀ tí ẹ̀jẹ̀ àdínú ní báwo ni kí ìrìn àbọ̀ náà náà kò ìlú bí kìláàfin wàbáì wọn ní tá a bá lọ rẹ̀ wù ọ̀tá ọmọ ìbú àdámà ọmọ dàsí ni yóò fọ ní lójú yóò gbọ̀n lórí yóò gùn ní kò ọ na sí kòrónà fáyọrọ̀sì kò gbàdà lọ kò gbàdà kí lọ kò gbàdà lọ. ọmọ àfojú mi ni àdúgbòsí máa ti ń dá kọjá náà kó ló kó àwọn na lákẹ́ wípé àwọn tí mo dá fún káyọ̀ ni mo mọ̀ wọn. ó lè máa ṣe nǹkan mi ìbọ̀ ọlọ́run dákò wọn o ọlọ́run dákò wọn

lórí bẹ́ẹ̀ ṣùgbọ́n tí àfẹ́ fàwọn bí ẹ̀rí bẹ́ẹ̀ ni wípé ìntàwọn yóò fẹ́ fàwọn wípé tọ́ba láwùjọ máa ti bá náà nọ̀rọ̀ alẹ́ tó àti máa ti wá tẹ́tẹ̀kẹ́ lárùn bá dé àwọn àfáà ní ìfẹ́sì wípé ẹ mọ́ ìgbìdá o torí pé àjàkálẹ̀ àrùn èyí tí kò ṣe é fojú rí ni kò gbá àti lọ kò gbẹdẹ lọ kò mà bẹ́rẹ̀ lọ kọ́dà kò mú bàlẹ́ o ṣùgbọ́n fi ìjà pẹ́ ta ó ní kò bú ọ̀tún lẹ́ni mi hadithu abu hurairah radiyallahu ta'ala anhu wọ́n sọ àbí tùsọ̀ ń bọ̀ wọ́n sọ wípé àwọn àǹkọ́ bìí màdìyàn lórí gbogbo àwọn orígun orígun tó wà màdìyàn malaikatun ọlọ́run ti fẹ́ tẹ̀ mọ̀lẹ́ka kan bẹ̀ tàbí kíni láwọn ìdókòwò at-ta'un wala dajjal wípé ń tọ́jà mẹ́tọ̀ ọ̀run nù àjàkálẹ̀ àrùn bùi kò lè wọbẹ̀ láìláì màsí dajjal náà olójú kan tí ó mọ̀ dáná nígbà dáná nígbà wọ́n kò ní wọbẹ̀ wọ́n ní ẹ̀sìn àti bú àdìsí tẹ̀ mú kí gẹ́gẹ́ ni tí a fẹ́ fi sẹ̀rí nínú ẹ̀ wọ́n ní tí a fẹ́ fi sẹ̀rí nígbà ní wípé ìdọ́wọ́ káyọ̀ mi ní òtọ̀ ọ̀rọ̀ wọ́n rà wà bá tó bá jẹ́ wípé nǹkan tó wọ́n jẹ̀kẹ̀lẹ́ àrùn ikọ̀ fún kọ́bà òkú ìhì ṣáájú kọ́tà di pé yóò wọ ibì kan mahmudan kákọ̀ fún kámẹ́jì àwọn ìlú wa ìntọ́jà ọ̀pọ̀ ni ìntọ́sí bákan náà mẹ́ta dáa ká bẹ̀rẹ̀ gbogbo àwọn ẹsẹ̀ tá a bá máa fi ṣe pẹ́pẹ́ fún sọ́dọ̀ ọlọ́run ọba ṣáájú kọ́dọ̀ gbọ́dọ̀ ṣẹlẹ̀ wà ní gbẹ́ni kàlùkù náà fi sọ̀lá ẹ̀ fọwọ́n àmà fún mẹ́tìlì ìjàmbá bẹ́ẹ̀ sì ní tá a bá rọrùn ọ̀bọ̀ náà ká máa ṣe kùnúùtù náà ní pẹ́pẹ́ náà bá wọ ọ̀dọ́ rẹ̀ òun náà tó jẹ́ ara àwọn táwọn ọ̀rọ̀ ti gbàgbọ́ wọn ni ọ̀dà kò burú ṣé ẹ tún ní ẹ̀rí mi ìtẹ́tù fẹ́ mọ́ wọn náà lẹ́yìn ìtẹ́wọ́ mọ́ wa wọn lẹ́yìn ìtẹ́tù mọ́ náà lẹ́yìn àdéhùn sábà bí wà ọ̀f wọn ni kí wọ́n sọ pé nàbí sọ wọn ni òun gbọ́dọ̀ bí nǹkan wípé mọ́tàṣọ́ bá bisábàì tàmọ̀rẹ́tì ajílẹ̀ tán ẹnikẹ́ni tó bá ọmọ ẹ̀jẹ̀ tẹ́lẹ̀ nàìjíríà tá à ń pè ní ajílẹ̀ méje láàárọ̀ lọ́nà ìbúrò ọ̀hún zálíkàlì yẹ́ọ́mà ọjọ́ yẹn tí wọ́n fún gbọ́dọ̀ náà lọ́nà ìbúrò ọ̀hún sùnmọ́ kò sí tó lè jẹ́ náà tí máa jẹ́ ìnira kankan fún yóò jẹ́ ẹ̀jẹ̀ gbé ni wọ́n là sí ìrùn kò sì sí àṣà sí tó lè múlò ẹni bẹ́ẹ̀. wọ́n ní kílẹ̀ tó ń tẹ̀ fẹ́ fàwọn níbi àdéhìí wọ́n ní báyìí bàbá wọn pé mọ́sàlù ṣàf ọlọ́run wọ́n ṣe é ní ìtọ́tọ́ fún wọ́ọ̀sì àwọn ọmọdé àṣìbá gbogbo ọkọ̀ fà yàrá ìkó ìlú tí ọba ti ní jẹ́ kí àárẹ̀ ṣẹlẹ̀ sí ọlọ́run ọba fààyè ọkọ̀ sí fún wẹ̀ bóyá ara àwọn ọgbẹ́ ẹlẹ́rìí ni mo rẹ̀ ṣàfihàn ṣàdúpọ̀ tó sùn kò kan gbọdọ̀ àwọn olùfọ́ bákan náà ọmọ ilé ìkọ̀ ti jẹun bó ti di wàhálà the next man man kí wọ́n sì máa fẹ́ àbùkù ibi tó lè pa أسماء قد سكوا ما تبع فكذلك حسب النفوس بدا يكون الوباء بك ما ما مثل قد تصيب وكان السلام وما مدي على ذكرى يوضع تبصره ولذلك نطلب في صلاة آه في يعني لما سكنوته تابعه هو ترى كمان بصره wọ́n ní èsì ìbẹ̀rẹ̀ ọ̀hún náà kíyèsí táwọn ìbẹ̀rẹ̀ ìpàdé wípé a ti ṣàlàyé fún wa wípé àìkùnúùtù ní ọ̀rọ̀ yìí àṣẹ wípé kò sì mọ́ ẹ̀sìn ṣùgbọ́n ní ìtẹ́lẹ̀ ti fi ṣe kí ni ìtẹ́lẹ̀ sọ làwọn mọ̀sílẹ̀kọ̀ dùà kásà dùà àsọ pé kẹ́mi kankan ọmọ sàdúrà ṣùgbọ́n kó jẹ́ náà ìlà wa takò àní ọmọdé ọjọ́ náà ẹ̀yìn ló kọjá náà inṣàlá rahman bákan náà ẹtú jẹ́ náà rí kan wá wọ́n náà rí ọ̀tọ́ rà tẹ̀wọ̀ tẹ̀wọ̀ mọ́ra wọ́n ní kí ni ẹ̀rí náà wọ́n ní tẹ̀wọ̀ báwo àwọn tó ń pè àmọ̀láṣí ìrọ̀m àwọn ìṣẹ̀lẹ̀ ìgbàtí náà mú títítítítítítítítítí àti tí wọ́n bẹ́ẹ̀ nínú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí kí wọ́n máa kú àti tí bẹ́ẹ̀ nínú ọ̀pọ̀lọpọ̀ ọ̀sẹ̀ mi tí ó bẹ̀rù tọ́jú lásìkò tá a wáyé tí kò wọ́n náà ń bá lọ àwọn èèyàn kan bẹ gbèsè wọn wà tí kò náà bá lọ àwọn èèyàn kan bẹ tó bá wípé ó ń sòwò ní tí ó bà tó ní owó tí ẹ máa sòwò lọ inú kó mọ́tà nù tó ti ní tàbí kọ́ lọ́dẹ̀ ìyáwó wọ́n ní tí wọ́n náà bá wọn wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ sì ni tí wọ́n bá ti pè ní ìnira báyìí àà ó nira púpọ̀ ọjọ́ àwọn tí wọ́n pinlẹ̀ tó bá wo yóò wọ́n bá wọn kọ́ santa fi lè sọ pé ká máa ṣe kùnúùtù wọ́n lè rí mi wà wọ́n ní ẹ̀rí mi ìwọlẹ̀ tó wọ́n rí mi tó àtúnlẹ̀ wípé tá a bá wù ọ̀rọ̀ yìí tá a bá ní adáalẹ̀ bá a ṣe ń wù yìí káwọn mùsùlùmí tù náà àà mọ́fùn ọ̀rùn àmọ́ àwọn sàlìhìn gbogbo àwọn àfọwọ́kùtà àwọn ẹni ọlọ́ọ̀bẹ̀rẹ̀ tó bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ọ̀tàlàpẹ̀là nìrọ́mù dín bẹ́ẹ̀ sì ni ẹ̀sìn wàhálà bẹ̀sẹ̀ wàhálà bẹ̀sẹ̀ kasi kiri irú àwọn ọba ìbọn náà èrò fàfẹ́rọ́fọ̀ yìí ni mọ́sálà tó nà á mà kasi wà gbọ́n tí ọ̀bẹ̀rẹ̀ kọ́ ní ọ̀nà tí ọ̀nà ń pẹ́ àǹfààní gbogbogbò òní bẹ́ẹ̀ wọ́n ti padà mú ẹ̀rí mi wà ṣùgbọ́n ààyè ò lè gbà wá mọ́ lélẹ́yìn á fara yìí gbogbo ẹ̀ tẹ̀kẹ́tẹ̀kẹ́ná ìbẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ tọ́ba di ní ọ̀la insha allah ta'ala wasalaamu alaykum wa rahmatulahi wa barakatu. wa alaykum wa rahmatulahi wa barakatu. fún ọlọ́run ọlọ́mọ sábà ní sàn àwọn afárá ní ẹ̀sán lórí.